àágbé àwọn àyíká ẹ̀rù sínú síra ìdánilẹ́tú عن كيفية التعامل مع العراق في أهل السنة والجماعة الشيخ أبي النصر محمد عبد الله الإمام إنه أئمة ومن خالد اليمن kí ọlọ́wà sí ọlọ́tọ̀lá jọ sí ẹ̀lẹ́kọ̀ọ́ dáadáa lọ́nà. nínú kíra inú mú àwọn ìtọ̀rítọ̀rí kọ̀ọ̀kan wá láti wọ́n sọ ìfisí àìsàn àti ọ̀jà náà. nínú rẹ̀ ló ti mú bá ọ̀pọ̀ àtọ̀sọ̀rọ̀ fún mọ́ àlẹ́ àti àìsàn káàdì yẹ pé mo ń bẹ pẹ̀lú òótọ́ ìròyìn tó yí òótọ́ wá fún wa. wá lọ bí yìí láti kó àlẹ́ yìí ìyọnu tó dodo nígbà tó bá fífọ́ rẹ̀ ta òdodo ni ọ̀sìn fún bàtọ́ ń ṣe mú wà àlẹ́ ìwà tó bá nílẹ̀ tó takò tí wọ́n ń ṣe. تاسو نو پیا وګورئ سنت او ملي نو تاسو نو وخت مونږ او نو تاسو په هغه تاسو د دې د دې الله عليه حتى حافظ بن حجر باقي راغو بعد من القواعد التي سار عليها الصحابه ومن تبعه بإحسان دوران مع الحق حيث دار nínú àwọn ìpìlẹ̀ tí wọ́n sábà dúró lé lórí àpàwọn tí wọ́n wá lẹ́yìn wọn nínú àwọn ẹ̀yìn rí olórí dàwárà wọn a máa yí máa lè hàkì níbi tó dodo bá yé sí. دوران àlìhájì àìsè dára ètò òdodo bá fi sí làwọn ló fi sí ètò òdodo bá yà sí làwọn ló yà sí ó fífọ wọn ni àbí kò fífọ wọn ni. والكينونة معه حيث كان ìtúndúró ti wà làwọn náà ó jọmọ́ tó ń ṣe ní àdúgbò jọmọ́ wọn náà fi tó ń ṣe lẹ̀ lọ gbódòdó tí ó bá jọ gbódòdó. wọ́n á kàdù bí yìí tẹ̀límà àyẹ̀lẹ̀ ìṣáájú wa tó ló bá jìyàn tí wọ́n tán bá gbà wọ́n nígbà nígbà tagídí ìgbà pàtàkì lónìí ni wọ́n kó sanu akẹgbà kábùn rárá o wọ́n gba lójú mi. ṣé bọ́lá wa sọ́nà wa ta aláwọ̀ yìí sọ pé ní fàlàwà rọ́bìk láàyò mìíràn ọlọ́run fira rẹ̀ fúnra fáwọn èèyàn tí ò nígbàgbọ́ hasa yóò hákì mọ́ káfí mọ̀ ṣáàdàrà lẹ́yìn àná tí wọ́n fi àti àtìgbà bẹ́ẹ̀ bá ń fi wà nẹ́bí ṣe adájọ́ lórí tí ń ṣẹlẹ̀ sí wọn nítorí ọba ṣe gbé ń tẹ̀lé. tí wọn láyé dìbò òfin àwọn fúnṣe àwọjà mi mọ̀kọ̀rẹ́ yìí. tí wọ́n á rí tí wà lórí bá dá lẹ́jọ́ parí tábìlì mú wá rí o tí ó wà ní sí kínníkínní kankan lọ́kàn wọn. wọ́n sáré mú tẹ̀sílẹ̀ ìmọ̀ sáré ìdíwọ́ fún lódìndí. ìgbẹ́ka àgbàǹgbà gidi èsì lànà àwọn ẹni ìṣíwájú wa wọ́n mọ owó dodo káàkiri ibi tó bá ti rí wọ́n gbà lódìndín ibi tó dodo bá yà sí làwọn náà yà sí ibi tó bá kàn bọ̀ sí làwọn náà lọ. wọ́pẹ́rọ alẹ́ ìpadà yúnà tó bá ti dúró lórí òdodo àwọn èèyàn ṣe ẹjẹ́ káà náà máa máa ṣe kọ́ wọ́n máa ṣe níṣe ipá wọn fi ìsìn lọ́wọ́ wọ́n rí pé àwọn ẹ̀ka dárùn bọ̀ sí ọ̀hán ni wọ́n lọ́lẹ̀ ìwọ́n ló ká tó ipá àwọn ọ̀rẹ́ rẹ ti ń ṣe kọ́ àwọn búrásì náà lè ní ṣe báyìí kọ́ rárá tó ipá ń ṣe ọ̀hán ṣe pé tí wọ́n fi tẹ̀sìn síwájú àwọn ti gbọ́ ìdòdò yìí ni. ọ̀rọ̀ àti Bukhari rahimahullah ta'ala al-Jabir bin Abdullah <coughs> nínú hadithi bíi alimam bukhari gbà wá tó wà ní sahih wọn wọ́n gbà alábọ̀dọ̀ jábìrì ibn abdullah ani anabi rasulillah anna rasulillah rasulillah kana yaqulu fi du'a al-istikhara nínú àdó àìsèkárọ̀ táwọn náà mọ̀ tálẹ̀ ìbá ṣe nínú tí máa ń sọ ń bẹ̀ nípa rẹ̀ pé wá lérò lé àlàkáyé àìsèkárà tọ́ba ti ń sèkárà nínú tó wà fa oore kàn mí ìwòbí tó bá wà súnmọ̀rọ̀ bí nìyí wá jẹ́ kí lè yọ ọ́ lọ sí kí tó bá jẹ́ dáadáa tó jẹ́ òótọ́ tó jẹ́ tó dáa fàákàmí jẹ́ kí lè yọ ọ́ lọ sí tẹ̀lẹ́gbẹ́ yọ ká òótọ́tọ́ wa náà ló délẹ̀ ìdúgbò wa máa tagi ọmọ pàpà jánu ọmọ àti níṣe túláàsì àbí ìṣe kámẹ́sàn-án ẹni ìṣèwádìí ti fìlànà wọn. bákan náà ní hadithi àbíta ilẹ̀ lọ́kọ́dẹ̀rí ọlọ́wọ́ bẹ̀ tó wá délé líyà lẹ́yìn àyìnàmàkà ọlọ́run ibi tí dáadáa bá wà kádàrà rẹ̀ mọ́ mi yẹ kẹlẹ́ rí dáadáa fàákàn mi wàlà hawla wàlà quwwata illa billah torípọ́ mi èèyàn ní ọgbọ́n kan kò létè kò lágbára àbí tó lọ́ba rẹ̀ kéde kò bá mo bá rẹ̀. ó lè fi pé dáadáa náà ń wá òótọ́ náà ń wá gbogbo omi tó bá wò ó wà kó jẹ́ káwọn ẹni bákan tó lọ́ba jẹ́ káwọn ẹni kọ́ náà jẹ́ káwọn lè yọ ọdún sí láti mú máa tẹ̀lé. alhassan hajar àwọn sọ náà rọ pé ní nígbà tí wọ́n ṣàlàyé lórí àdìsí nínú pápẹ́lì báárí wọ́n ní ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ á ní bí ìrọ̀ ṣe yà ẹ́ pé tó dọ́tọ́ bá délé ìfẹ́ tí dáadáa bá délé ọlọ́run jẹ́ lè yọnu sí i. ẹnu àdúrà táwọn ẹni wọn ti ní aláwọmọ àrínà akọ akọ ọlọ́run kò dodo ọ̀rọ̀ wá lódodo ẹlẹ́bàá lódodo irọ́ ni ó pè é ṣùgbọ́n àdúrà táyì ló ṣe pé kò dodo ọ̀rọ̀ wa lódodo ṣùgbọ́n tó ti sọ níbẹ̀ ọtí wa rí lódodo ìjókòó ni pé wà zúkò náà ti bá wa jẹ́ ká lè tẹ̀lé yàtọ̀ wà láàrin kéèyàn lódodo àti kó tẹ̀lé ìyẹn lè lódodo ń gbà mí kó sì mọ́ lè lè kéèyàn kó mọ́ lè tẹ̀lé. wàá rí bẹ́ẹ̀ bá tìlà bá tìlà ọlọ́run fa ẹni tí ò da àwa láìda kádà ìdá mọ̀ fọrùsùnkùnà ṣìnàbà fàjẹ ká lè jìnà sí àmì tó mọ tí ò da sí ìtọ́ ṣe. ẹgbẹ́ àwọn ẹni rẹ tí wọ́n bá ń fẹ́ dáadáa tí wọ́n bá ń wá dáadáa wọ́n wà níwà pé kọ́lọ́run jẹ́ ká lè yọ ọ́n sí láti ṣe sábà ní dáadáa kọ́lọ́run jẹ́ ká lè tẹ̀lé kífẹ́ ẹnu kan mọ́tò gbé wọn àbífẹ́ èèyàn kan má tún gbé wọn àbífẹ́ ara wọn má tún gbé wọn àbífẹ́ ayé má tún gbé wọn ju òdodo lọ àìmọye tó lòdodo tó ti dà mọ̀ ṣùgbọ́n látara pé kò tí ì yọnu sí nítorí kó tako ìfẹ́ inú ẹ̀ ó tako ìtòlólùfẹ́ rẹ̀ tó ń fẹ́ kan tó dúró lérí bóyá apá kan àbọ̀gá rẹ̀ kan àbótakó jíjẹ múmú rẹ̀ àbótakọ àwùjọ tó wà yóò lódodo ṣùgbọ́n kò sí ní ibi tẹ́lẹ̀ táwọn ọmọ rẹ ní ilé ìgbẹ́ bá lọ́dún wọ́n ti tẹ̀lé bákan náà wàtẹ́rù fi wàtẹ́rù fi allah ya kọ̀ kọ́lì buhu ta alẹ́ kọ̀wé. wàtẹ́rù fi àti tó wà lórí allah ya kọ̀ alẹ́ kọ̀wé fàlàyé tùmọ̀ ìnà kàtẹ́rù ìyẹ̀kọ́ àjẹ́ pé ní tó bá lódodo ọkàn rẹ̀ wá nílé lọ́mọ́ ó sì ní wó dodo. Àrùjọ ìsápẹ́ rídọ̀ pé ẹ̀yọ́ ló ti ní pé sòkónà lùkọ́lì ìlà ìkọ̀dọ̀ tó wá pé tọ́lọ̀ ń dá ní òfin ọlọ́run bá ní kọ́kànlẹ́ ẹ̀dẹ́ kí ni kó rọ̀ lọ. Ló ti fi onísún lẹ́nu. Lọ́kọ̀ oríṣiríṣi àwọn nǹkan bí máa fẹ́ mú ní pàtẹ́yìn tó bá lódodo tí wọ́n á láti mẹ́lẹ̀ tẹ̀lé ẹjẹ lórí ara rẹ ẹjẹ lórí àwùjọ ẹ ẹjẹ fẹnu ẹ ó lè jẹ nìkan tó lóun tẹ̀lé tó nífẹ̀ẹ́ tí ì wá ṣe tó ń ṣe ó sì lè fira rẹ bí àwùjọ kan nínú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ sórí pé báwọn ṣe kó takun sí òdodo wa tó bá dé. ṣùgbọ́n mi wá ní sọ pé òdodo ní tòótọ́ èmi ìtẹ̀lé o kí ni ẹ̀mọ́ tó máa ṣe yóò máa wọ́gbọ́n láti fi láti fi máa yí gbòmí láti máa fi báàkì tí òun ṣe tí òun lò. ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́kù islam ló ti ní a rọ̀ṣúná ọ̀gbọ́n ọ̀tàlá sí ìmìlẹ̀ hajj sọ́nà. أنا الإمام ابن تيمية يعني مشكلة من هذه السنة أنا فإن الهدى ọ̀nà mọ̀ ọ̀nà mọ̀ ọ̀nà tó tọ́ yẹ̀dúnmù mọ́ àrọ̀sùn àìsùdá ìyẹn máa ń lọ síbi tó jíṣẹ́ bá dégé ni tó bá lọ ní ìtura pé ibi tó jíṣẹ́ bá ti wà ó ọ̀pọ̀ náà ló tọ́. yẹ́n ló fi wá ní ọ̀rọ̀ ànágbà ọ̀rọ̀ sọ́lá tí wọ́n sọ níbi kútùbà tòlhájà rẹ̀ pé ìfàyín náà sọ pẹ̀lú àdí ìsàmùlá wà káyọ̀rọ̀ àdì àdì Muhammad sọ̀rọ̀ náà lè ni. yàn lẹ́bi. tó bá rí pàdé bí wàá mọ̀ pé bẹ́ẹ̀ ni kí ni wà ìbẹ̀rẹ̀ ọ̀nà mọ̀ wà. ṣùgbọ́n wàá mú kó má kọ èèyàn wọ́n bá pàdé bí sẹ́gbẹ́ ẹ̀wẹ̀ àti ṣé okùn wọn ṣe ni wọ́n á mọ́ àbí sáfà wọn wí tó ti yàtọ̀ sí ti ànẹ́mìdó lé lórí àbí báyọ̀ gbé kalẹ̀ láàrin ẹgbẹ́ wọn sọ́jọ́ kóra wọn jọ yóò wá bá bàrà yìí gbogbo ètò bá ti yàtọ̀ ní bálẹ́bí mú wa ta láàfin sẹ́sìn àná ni ni àyìnbó pẹ̀tẹ́rì àlùsọ máa pé ní fàyínà lòó dáa ẹ̀dú máa bọ̀ tó lè àìsí dáa ọ̀nà ẹ̀mọ̀ ibi táwọn ìbáyà ti lórí ẹ̀dẹ́gbẹ́ni ni ìyà torí náà ló mú wa. ويدور مع أصحابه دون أصحاب غيره حيث داروا wákàtí ọ̀nà máa mọ ìyàtọ̀ ibi sọ̀rọ̀ sábẹ́ náà bá yàtí àwọn sábẹ́ tó jíṣẹ́ ni ìyàtọ̀ sọ̀rọ̀ sábẹ́ ẹlòmíì tó yàtọ̀ sí sáni kò jíṣẹ́. òkè lómi sí ẹni tó gbé kalẹ̀ àtọ̀tọ̀ bá lò lólùmọ̀nà lọ́dọ̀ tiẹ̀ ìdíjọ́ àbúdá ti ká ní àbátọ́ wálé yẹ bí ká ní àníyá àwọn sábẹ́ rẹ̀ olè náà tó mọ̀nà ní àbí ṣé òkèlè kan àtàwọn mòrídì rẹ̀ àbíjọ kan lẹ́nìkan gbélẹ̀ lóyè ìwádìí mùsùlùmí àtàwọn tó yá lẹ́ka rẹ̀ rẹ̀ ní tó ń ṣe tó tán. ẹlẹ́wọ̀n ibi tó rí ajẹ́kọ̀ọ́ yà pé ọ̀nà ẹ̀mọ̀ rí àtúntà ìbáyà àti àtúntà ìbáyà àti àdéhùn olóbàkẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ bàbá sọ̀rọ̀. aleikum bi sunnati wa sunnati khulafa gbèsè ọkùnrin lórí sọ̀rọ̀ mi ní kágbá fún náà mú ibi tó nà mọ́ wa mú gbèsè ọkùnrin kágbá là nà sàrà mú ibi tí kì í tó nà mọ́ wa. ìdí àwọn àtúkò ìfi mọ́ni àdìwọ̀n nù àlùmọ́ni àti àtàwàsì ètò ọgbẹ́ni táwọn ẹni ìṣíwájú bá wà ó ni mọ̀nà wa. lápẹjúwe àyẹ̀gbẹ́ ládàbí mẹ́ta dé sí ẹni àwọn kiri kaba ẹni ti báyìí ẹlẹ́ẹ̀kejì àwọn sábẹ́ náà ti báyìí ẹlẹ́ẹ̀kẹta àwọn sàmọ́dé òdà ẹ̀rọ náà ti báyìí ìwò làámùnú mẹ́tẹ̀ẹ̀ta náà sọ̀rọ̀ ibi táwọn ilé yìí wà lọ́wọ́ nínú wa nígbà tẹ̀ lé nǹkan mẹ́ta lé tí mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn ṣùgbọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta àwọn sọ̀rọ̀ àṣì kan. ìwò ló jẹ́rìí fún àjẹmọ́ sábẹ́ tẹ̀sí ibi táwọn sọ̀rọ̀ torí pé ibi wà ọ̀nà mọ̀mọ́ الإمام العلامة ابن القيم أنا طلعت الصواعق المرسلة أن فمن أداء الله سبحانه إلى الآخر بالحق أنا طلع من في أنما lọ síbi kó lè dún ní mòdodo àìsàn kan pẹ̀lú tó ló bá ti wà lọ́dún òkìkí wà máa mọ nǹkan àdúrà tó bá wà pẹ̀lú olórí wà pẹ̀lú ẹ̀ tí ìka bá tẹ̀ láàrin ẹ̀rẹ́ yìí. ka ilé ìlú àlọ́ òdodo olóòdò ń bá lọ kódà kó mọ́ mọ́ kódà kẹ́lẹ́ kejì tí yóò dúró dé yẹn tí wà lódodo kó jẹ́ bí ẹ̀ kójọ́ rẹ kójọ́ lásán mẹ́ kójẹ́ léde kò ní torí kójẹ́ léde ẹ̀ kójọ́ lásán mẹ́ kójọ́ rẹ kó wa bá lọ. kẹ́ńtọ́lọ́ ń bá fi ọ̀nà mọ̀ túbi ṣe kò ń gẹ́ dáadáa òdodo ní mo bá lọ. ọ̀nà kánú máa mọ ìlú kódà ọba ayé ti èèyàn kan sódò bá wà lọ́dọ̀ ẹ̀ òdò ó fi sóbi tẹ́ni yẹn wà kò yẹ sọ pé ó kẹ́tì yóò bá lọ bá lágbádá yìí tó sọ yìí òdodo ọlọ́lẹ̀ yìí ṣùgbọ́n lábẹ́ pàǹtẹ̀lẹ́ ń gba òdodo nífẹ̀ẹ́ tá a nífẹ̀ẹ́ nìkan. nígbà bá fi wílé lè jẹ́ ètò òdodo lọ́dọ̀ ẹlòmíì ni pé ayé ti rẹ̀ ṣùgbọ́n pé tó ń sọ sódodo ni àbódodo kọ́ àníwò eléyìí ṣe lànà táwọn ẹni ìṣèwádìí wá lórí lórí. wọ́n ní kódà wọ́n yẹ pé òdodo yìí wá látọ̀dọ̀ ẹni tó èsì ti ń bá sọ̀tà. bákan náà ọ̀rọ̀ tó bá máa mọ̀ káàdì bákan náà níbẹ̀ yóò máa gbá àìdáadáa nù èdè òdà tí èso náà mọ̀ bóyá dáadáa lẹ̀ bóyá bọ́ọ̀nù bóyá lẹ̀ ní yóò máa gbá dànù fẹ́ ni yóò máa ti rọ́dù ẹ̀fẹ́ ní tó bá sọ gbogbo bá lè bọ́ olùkọ́ àkójọ ẹ̀fẹ́ ní tó súnmọ́ ni. ọ̀lọ́ká náà máa mọ ìlú sípò wọ̀ ìwà àlè tó yàgbé olólùfẹ́ rẹ̀ ló sí ètò òdodo kó jẹ́ pé tí ó jọ rẹ̀ ayò rẹ̀ ni ṣé kò ẹ mọ́ bínú àìsẹ́ ẹ̀kọ́ yẹn bí a pẹ̀lú tẹ̀rí wa pẹ̀lẹ́kọ̀ọ́ ẹ bínú rẹ̀ kò rẹ̀ tó pẹ̀kọ́ rẹ̀ òfin tó kò nítorí pé òun nífẹ̀ẹ́ nìkan gbogbo tó bá fẹ́ wá ń sọ ó bá mu kò bá mu ó sì mọ ìgbà wọlé ilé iṣẹ́ lànà àwọn ènìyàn tí wọ́n ti wá. wọ́n lẹ́ni ṣe bá a sọ yìí tó yẹ pé ń gba òdodo tó wá ti wá kódà kó jọ kódà ẹni tó kórè tó kórìíra. bákan náà ó ń gba irọ́ dànù gbogbo ibi tí wọ́n bá ti wọ́n ṣẹlẹ̀ gbogbo táyì dá bá ti wá kódà kó jọ kódà ẹni tó jọ rẹ̀ ayò rẹ̀ ani rẹ tó bá ti lè fà wá mímọ ní hada wà ó mímọ kó lè fà sí ìmọ̀ ní ó wà náà tọ́lọ́ fọ́ọ̀mù ìmọ̀ níbi ìbámu fífa tó lódodo kò ó sì mọ ẹ̀rọ lódodo. tó eléyìí ṣe pàtàkì fún wa àwọn kan ṣẹlẹ̀ láwùjọ wa lénìí <coughs> láàrin àwọn akáǹgbéyànjú láti ṣe súnà tó ẹkú ju tá a fi wù ó yàtọ̀ sí táwọn afáwà lè sọ. Ìyẹn pé ìfẹ́ lẹ́lòmíì gbé lórí ìrìngbà òdodo. Ìkórìíra lẹ́lòmíì gbé lórí ní ìrìngbà òdodo dànù. وقال ابن القيم في كتاب الأحكام في أصول الأحكام الإمام ابن حزم الأندلسي رحمه الله تعالى رحمه الله تعالى تنطلب على الإحكام ومن جوامع الحق ògógó ìtókó òkò tálẹ́kọ̀ ní ògógó ní òótọ́ ó ní ìtìbá al-Qur'an kí ẹ tẹ̀lé al ẹ̀ńtọ́ wà lórí hakulu nítorí alukur'an wàfin ìsìnbá albayani ar-rasul sábà tẹ̀lé ẹ̀rọ tẹ̀lé kur'an lórí kur'an fagilé tí làwọn tẹ̀lé ẹni òdi tẹ̀lé kur'an o àbádẹ́ ẹni tó tẹ̀lé kur'an yíyí ìsìnbá albayani ar-rasul ló wọ̀ pé nínú kur'an o àlàyé òun gbọdọ̀ tẹ̀lé àlàyé sábẹ́ bá ti gbin tó bá tọ́wá ní kur'an fagilé tí nìkan lọ́ tẹ̀lé ìgbàlàyé rẹ̀ sábẹ́ rẹ̀ yóò ti tẹ̀lé kura ni. bákan náà wà á bẹ̀rẹ̀ ha mímọ̀ ní àtàbẹ̀ ìrẹ̀ tó wà lórí òdodo ní ọmọ gba òdodo mímọ̀ ní àtàbẹ̀ lọ́dọ̀ ẹnìkẹ́ni tó dodo bá ti wá àyíkáná náà káyọ̀rọ̀ fè bọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀hún òkú àkùnrin ní yòlé kò lè ṣètò fóun dáadáa o tí o tún ṣe káàdì lọ́sọ̀ wọn fáyé tó ń ṣe yóò bá mu ìwọ́n ti láìkì ẹ̀ fàyè kó dodo náà ni wàá gbà á. wàmí ma yẹ ti bú bókùdù hu wa ìbò àdó kódà wọ́n yẹ pé ẹni tí òdodo jáde lẹ́nu rẹ̀ ẹni tó yẹ ká gbádà ká bó súnmọ́ ni. yóò gbà bẹ́ẹ̀ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé ìgbà mi bẹ ẹni bí a kò dodo. ìbílíkì ó tó dodo nígbà tó ní kí Abu Huraira radiyallahu anhu kó máa ká ayatul kursi yóò jẹ́ sọ̀tún òdodo ló fà òdodo kọ́ òdodo anẹ́gbẹ́ ní sọ̀dá kọ̀ọ̀ka onídòdó lórí o wọ́n wà kàdó òkú ní pé ọ̀gá àwọn òkúrọ̀ ni káwá gbọ́yé àìmí ti àárín gbọ́yé pé tó lè sọ̀dodo àlejò kó ti oníbídíà ìsọkúsọ yìí. tọ́ba lórí ọdẹ wa lọ́dẹ ta ni gbádànù ta ni wọ́n jòkó ti gbádànù ó kẹ̀lé já wa ni kò ń ṣe pé yẹn nìpínlẹ̀ nígbà tó bá sọ̀rọ̀ ọgọ́rùn-ún tẹ́pẹ́ ti falẹ̀ èrí márùn tó jẹ́ òdodo tó bá fara kó ninety five tó jẹ́ rúnkọ́ ṣùgbọ́n ọjọ́ kókì ọ̀rọ̀ ẹ̀kẹta tí wọ́n náà létí ní fídíò òdodo láì jòkó ti tọ̀ ọkọ̀ fara òdodo ló àwọn èèyàn ojú tọ́rọ̀ kan wá dà nẹ́bí pé a ẹ̀yin mùsùlùmí ẹ máa ti kèmí sọ́nà ẹ máa sọ báyìí ẹ máa sọ báyìí alẹ́bí ló lè dúró sọ pé wọ́n jẹ́ ìyàwó jù. tó amúgbòdo lórí tó bá tó wá ṣùgbọ́n yóò mí nìkú ká lọ ìdòkú tẹ ní ibi pẹ̀lú àyè ẹ̀kọ́ lóde kí ni lóde lóde. kọ́ lè dà káfọ́ afáàbẹ̀lẹ̀ ẹni rẹ kèé tẹ̀lé kápọ̀ àfáàbẹ̀ ibi taburú wà rí o tí ẹ tó jẹ́ fáàbẹ̀ ẹni tó jẹ́ ẹni abiyì láwùjọ bá rọ́ọ̀lù mistake ẹni tó jẹ́ ni fi ń tẹ̀ lódodo nítorí pé ni ẹ jẹ́ ni abiyì ó jẹ́ àpá àwọn ó ṣe kí ni ó tẹ̀lé ẹni ẹja wò asòfin àwọn kìíní àwọn àmọ́ ìdíkọ́ ẹgbẹ́ bọ́dún kẹ́kọ̀ọ́ tó. níbo lè ṣe mistake ni torí tí wọ́n náà sọ pé gbogbo ẹ̀ lálẹ́ mọ́rọ̀ rẹ̀ àtìlẹ́ ní kíni àtìlẹ́ mímu táàrí mu káfẹ́ jẹ tágbàdà lọ. Ìyí tá a mú torí kí náà fi mú torí pé gbódòdó mu ìyí tá a mú kọ́ pé gbogbo bá gbogbo alẹ́ là ń sọ pé kó lóyún ká mú nǹkan láàyè ìwà ìrọ̀ gbogbo lálẹ́ mọ́dodo lálẹ́ mọ́dodo lálẹ́ tó bá rọ̀ rẹ̀ kí nǹkan mi lóhùn dáa. Ìlà rọ̀ṣúlù àwọn sọ títí yìí ní tíọ́rì ṣùgbọ́n tí pọ́ńtíkà rẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ ó gbẹrù gbẹrù ẹ wá fẹ́ lọ pé kí ni kàwọn ọmọdé tó ń ṣe ẹ wá fẹ́ lọ pé ìṣúyí ó di pé ẹni tó kan tó bá fẹ́ kó tó lórí ilẹ̀ ó jà sí láàrin yẹn ó di pé ń ṣe kẹta ó di pé ń jarun yẹn lẹ́sẹ̀ ojútà yóò mọ̀ ẹ́ fi wúlò. <laughs> ẹ̀tọ́ ń dúró dodo ànímọ́bù kọ́yọ́ ní ìrẹ̀lú aláyọ̀kọ́ lè dà kátó àfáàbẹ̀lẹ̀ téèyàn bí yìí ká bá rọ́ọ̀lù mẹ́tẹ́ẹ̀kì kò ní torí bóyá yàrá bí yìí ọjọ́ àbá wọn ọjọ́ ọ̀gá wọn ọjọ́ olólùfẹ́ wọn ọjọ́ àtúwájú wọn kó wá tẹ̀lé lórí kí lórí mẹ́tẹ́ẹ̀kì yẹn. pàyínká ni màbúbá wọ́n á jẹba àbẹ̀wò kúrò àwọn ẹgbẹ́ ni kí a nífẹ̀ẹ́ ni tó gbẹ̀gẹ̀dẹ̀ káwọn ọ̀nà rẹ̀ láwùjọ. a ní bẹ̀rẹ̀ ìhọ́ ọ̀nà rẹ̀ láwùjọ kò mìíràn kóyọ̀ lè kó dídí ní lè kó dídí sí. alimọ́lù àlùmọ́ alimi àwọn kan tí àwọn àlùkọ́ èdè tẹ̀sí ilẹ̀ àkàrẹ̀. ẹni wà ní mọ̀dárọ̀ kàmáàlì màfúló alà ọ̀bẹ̀lẹ̀ àk ẹni tó lọ bá ẹ̀dá yìí ẹni tó pé tó pé lẹ́dà tó dá lẹ́dà olùgbé kó máa wà pẹ̀lú òdodo wà kàrà yíyá tó lè bá a sọ̀rọ̀ ó sì máa kọ́ kí ni yóò padà máa bá ẹni rí ẹni ẹni tó pé tó nífẹ̀ẹ́ òdodo ó ti ń wá pẹ̀lú pẹ̀lú kí ni pẹ̀lú òdodo ní tó tó bá lọ́wọ́. náà ààrẹ àbátanwá kọ́kẹ́rà الشيخ أبي ناصر محمد بن عبد الله الإمام. فترى المسلم المتمسك بالإسلام على هذه القاعدة المسلم تبقى إسلامه تدعو دليل يقول tó bá rìn lórí ọ̀nà tá a lálẹ́ tá a sọ ìkọ̀nàwó pé ó wá pẹ̀lú ìròyìn orí tí ló bá wà. ó ń gbòdodo ohun tó ló bá ti jáde. ẹni rẹ̀ ìrẹ̀lẹ̀ irú ọ̀nà láì rẹ̀ bí i ìmìnà lè mọ àrọ́dọ́ sí ìwàlẹ̀ ìrọ̀lẹ̀ àlọ́wà ọ̀nà yóò jẹ́ kó yege kúrò bí ìmọ̀ tako ìmọ̀ ọ̀pọ̀ ìtọ́nà bá ń kiri ìbàdàn lẹ́dọ̀ wàhálà ọ̀tọ́ rẹ̀ pẹ̀lú ìmọ̀ ìtàlẹ̀ ìṣẹ́ olódodo tí ó gbà títún yín lọ́rùn tani tani yí ọ̀rọ̀ lọ́rùn fún ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tọ́lọ́rọ̀ ló mú òdodo yìí wá tó fẹ́ lára bí rẹ̀ ìlú bàtà pé gbogbo ẹ tó lòdò tí tó ń yin lọ́rùn tí ò fẹ́ gbà ń ta fọlọ́mù àtàlẹ́dẹ̀ wọ́n ní ẹni bẹ́ẹ̀ fàlà àṣẹrè kí yíya sáàrù aláǹgàlè bí yíya kò ní yíya tọ́tún kò ní yíya ẹjọ́ ibi tó bá wà náà pẹ̀lú pé afẹ́fẹ́ ẹ̀fẹ́ ló tó máa gbà tí gbà tí gbà sọ̀rọ̀ ibi tó ló bá wà ní ìlú wa ẹ̀lérí ní ìlú ọ̀dọ̀lá kẹtọ́ ní west wọ́n láti ìdílé ìyà kéde sí pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ó máa tì í ẹ̀rí kanu wọn láìpẹ́ yìí tí wọ́n ga àwọn lẹ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ ìjáde lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọmọ wọ́de tó sọ gbogbo kọ́ sọ́ńpẹ́ nínú orúkọ tó ń pè ní àlè àlùmọ̀tọ́ ara kaprotest ẹ̀rí ó ní kaprotest ẹ̀rọ owó bákan náà nínú orúkọ rẹ̀ ẹ̀ ní àlè ìtìsọ̀mọ́ kakójọ síbì kan kálá ní wálé kátó láàní jẹun àbí tíjọba ní kíní sábà ṣe kúlẹ̀ náà ní àlè ìdìrọ̀bá káyẹn fẹ́ lódì kálá àṣìṣe mọ́ tùrẹ́n àtàwòrà revolution ẹ̀rọ revolution ẹ̀fẹ́ tọ́nu sísítẹ́ẹ̀mù ló lódì bí ẹ̀fẹ́ ìtọ́ǹsẹ̀ ìtọ́ǹsẹ̀ tọ́tàfẹ́kọ́dé ìtọ́ǹsẹ̀ àgbà ní protest àbí eh, demonstration àbí ṣùgbọ́n sáwọ́rà revolution pé àtọ́sẹ̀ ọ̀sẹ̀ aláàbí kìíní ah. àfẹ́yìn mọ́. ìrẹ̀ náà tó ní ẹni àníkọ́dà pé ẹ̀kọ́ kẹ́límọ̀ tó ń lò yìí sọ̀rọ̀ àfẹ́ ẹni ìṣíwájú lò tó gbajúmọ̀ ní alikuruj kájú kí ni kárí ó nǹkan jàdá ní ìjọba tó kálẹ̀ bá jẹ́ ẹni tó dídí nìkẹ́ ewu títí ń tú ó padà ló tọ́ ni. irú ilé kíni kíni ń fa jẹ́ náà kò ní ti ń fa ju kéèyàn lódodo kó ọmọ gbà lọ nítorí pé ìsìbí à àwọn yẹn nípa ẹgbẹ́ tí wọ́n ta mọ̀ wọ́n mọ̀ tán légé ni wọ́n máa ń ṣe ni. ẹjọ́ wa bí lọ́ọ̀dì sílẹ̀ tó bá rò sọ́kàn jẹ́ yóò lè fi rinlẹ̀ tó dà bó rí torí pé sẹ́ni yìí sọ yìí ń tó sọ sọ sọ pé sọ́nà àpá ń sọ ń pa kí ni ó mọ̀ mo wá àwọn ẹgbẹ́ sọrú tó ń fẹ́ wá ń dẹ lọ́rùn tí ò bá tàbá ti ní bàǹkà jẹ́ kí ó lọ lẹ́rọ̀ wọ́ ibo bẹ́ẹ̀ ti ṣe. àwọn èèyàn máa sọ pé tóyìnbó bá dún ẹ mọ́tẹ́ kí ni ẹ jẹ́ ká mọ́tẹ́ fún ẹ lágbára ibi tó yẹ ká ti bóyìnbó ṣe ẹnì ká takò wọn jíjẹ múmu kára nǹkan lọ́dọ̀ ara wa tí nǹkan tí islam fọwọ́ sí òsì tó ní ẹmọ jẹ ọlọ́ni yá ayọ́ lẹ́bínà amanu la tuharrimu tayyibati ma ahalla Allahu lakum wa la ta'tadu inna Allaha la yuhibbul mu'tadin ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ẹ gbàgbọ́ ẹ má ṣe ń tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ẹ má ṣe lé ìwọ̀ fún ara yín ẹ má ṣe lé fún ara yín ẹ̀sìn má kọjá là ọlọ́run ní ti olùkọjá là gbogbo nǹkan bí tó tọ́ àwọn òṣè lè wọ̀ wọ́n mú pẹ́ntì wọ́n mú kọ̀ọ̀ká kọ̀ọ̀lá nítorí pé kí ni torí báwo ìbò náà ti kí ni náà ṣe ibi nǹkan mú ká jẹ ká mú ǹjẹ́ ẹ̀sìn ta kò yí o àwọn tí àwùjọ yìí lọ́kọ́ dérí gbà wá pé alẹ́ àwọn sọ́là ń kú aṣọ ẹ̀wù orin ẹ̀ tí máa ń wọ̀ lóògùn ó wà lọ́dọ̀ yẹ̀wù kí tó fi ṣe kí tòfidógò síbẹ̀ látara kóra ṣẹ̀ẹ́r tí o ti rówó rẹ̀ tán gẹ̀mí kọ́látẹ́rà sáánà ti kọ́ pété ìbájọ́ yẹn lè gbé nǹkan lẹ̀ tí n bá sanwó wa gbà. kíláàdé bẹ kánú tòtí bá débi ṣe sáfà yẹn wúdí àti nàfọ́rọ́ tó wọn kàn pé kára káta jíjẹ mú kò dé kíní ṣé wọn bẹ ṣùgbọ́n kíláàdé fi takò lára wọn ìròrí wọn ìlànà wọn àti kíní ẹ̀sìn wọn tó yẹ wúdí gbẹ́ngbà ká ìkànnì yẹn ojú sọ fún kẹ́ńtì ọ̀sán àgbà pé ah, kí ti àti ìgbàsọ àlọ́nà kẹ̀kẹ́ rárá káàró ara bí o látara ẹbẹ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ibi tẹ́ ká ti ṣe ẹnìkan ti ṣe mìíràn kí ní àwòrán yìí mu ẹni àǹfọ̀ ọ̀sán lágbára tábà ti mú ẹ̀rọ ọmọdé wọn tó gbé lórí à ń ṣe léwọ̀ ẹni tó mú fatiwa yìí wá nígbà ó sì gbé wọlé pé ká ṣe kí ni ká lò ó nǹkan ní gbogbo tó bá gbádùn là á gbádùn kò sí ibi tó yẹ ká ti tí ò sí tó ta konú ẹ̀sìn kí náà ṣe fún yẹn ìtí ò sí tó ta konú ẹ̀sìn wọ́n pè yẹn ní èèwọ̀ kájẹ ká fún kára nǹkan lọ ara wọn pè lé wọ̀ bó ti rori tí ò yẹ sábà wọ́n ti gbà yẹn wọlé ẹ̀dá kí ló ń ti àwọn yẹn ìtí àbá ń sọ ni kí ni ìsìyà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ torí bó náà ti sọ̀rọ̀ kí ní ẹ tó mọ tá a bá sọ lẹ́yìn pé àwọn oníkódà àwọn afẹ́ ni ìṣíwájú mùsùlùmí aráàlú gbogbo nǹkan sáńtò kọ́ làwọn ń pè kí làwọn máa ń pè alukuruuju níbo ló ti mú kàwárí ti jáde kuruuju ní ṣe tẹ́sẹ̀ ẹni tó ṣe gẹ́gẹ́ náà pẹ̀lú kí ni kàríjì yù ṣùgbọ́n nígbà tó padà fọ̀dí ọ̀rọ̀ múlẹ̀ kọ́ kí ló padà sọ olótọ́ náà kí ni ẹni náà olótọ́ ṣùgbọ́n kí ni ti ìbíyà pẹlẹbẹlẹbẹ nínú fàtẹ́ pé tọ́ba ti súnà ti súnà torí tọ́lọ́ tòjíṣẹ́ rẹ̀ mọ́sí lẹ́gbẹ̀dẹ́gbẹ́ mọ́sí torí àfa kan àwọn àfa wa ni àwọn àfáàtìrà wa ni àwọn ìfáàtì wa ni àwọn òdìrú wa ni àwọn àjọ wa ni ṣé nítorí kó wá òdodo káàkiri. bákan náà wà lá àsọ̀rọ̀ bí ìyá.

Hausa ni kí ni ti yín jẹ́ mọ́ àsọ̀bíyà àsọ̀bíyà yìí wá kó nínú ẹ̀rẹ́ àsọ̀bíyà ti àwọ̀ wà àbí ẹlẹ́yàmẹ̀yà tàwọ̀ àwọn òyìnbó ní àwọn àtàwọn lárúbá lẹ́kì ó fi hàn bàbá wa lé yorùbá kọ́nà mú oyún wa òní tẹ̀lé ẹlẹ́yàmẹ̀yà tó ní àsọ̀bíyà ti lóga wà tẹ̀lé. ẹ àwọn èdè báyìí ni ti kọba níyàwó ẹbí ìran kódà láàrin Yorùbá àbí láàrin ìlú kan ga àwọn àwọn báyìí náà ṣe yóò ẹjọ́ ti mọ́rọ̀ ìwà oúnjẹ kó dodo ló ń sí nílẹ̀ wọ́n ọlá pẹ̀lú tó fọ́ọ̀lù sí onígbà àwọn aráàlú rí ká gbọ́rọ̀ máa ń sọ̀rọ̀ lọ ni náà mú àbí wọn ará jẹ̀bi kan náà dún nígbà àwọn iṣẹ́ ti ara dún fẹ́mi jẹ̀bú náà mú àmì ń sọ̀rọ̀ ẹ̀sìn káyọ̀ gàrí nǹkà àwọn gàrí jẹ̀bú làwọn ọmọ àwọn èmu ti yíbo ẹ̀hẹ́ ọlẹ́ mọ̀ yíwù ọlẹ́ sọ yíwù àwọn wa sọ báyìí ìrìn àwọn kékeré làwọn ọmọ ọlẹ́ wọ ọba tó fi takò tún náà ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ní sàǹsọ̀ yìí ṣé ìwà mẹ́gbẹ̀ẹ́ òdodo nínú tó lè kọ́ di náà ní àtọ̀ bí ìyá ti kíni kí ètè tàwọ̀ tìran tẹ̀bí ìdó tó wá wọ́n sì náà ah, ní àkànbíyá tó mọ̀dúrásíyà ti mọ̀dúrásà ọgbà amẹ̀ríkàtì amẹ̀ríkàtì àwọn amẹ̀ríkàtì ṣe yìí wọ̀ àbí yìí wà amẹ̀ríkàtì àdàbí ọmọjà àwọn tàbílí àwọn náwà nínà gbà àwọn ọmọdébù làwà àwọn ìbíkí nìkan àbí àkànbíyá tó fi yà táwọn kọ̀dà rí àti ìjà níyà náà ń jà níjọ́ fi máa gbọ́ òdodo ní ìsáwọn kọ̀bìlíyà lẹ́sẹ̀ sáwọn kàfìlíyà lẹ́sẹ̀ àwọn àkọ̀bìlíyà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹlẹ́yà ẹlẹ́yà mẹ́yà. èyí jẹ́ kéèyàn gbọ́ òdodo ń gbà mí ẹni tó bá lòdò kò ní kẹ̀lé ìjọ òdìbá ni tó nà tó nà bá wí ìyàtọ̀ nù ibi tẹ́tí wọn bóun ní gbogbo gbà ní kí súnà kí ni sísúnà wa ti sọ tó bá ti mú wa ìlú ilẹ̀ ìbílẹ̀ tó bá rẹ̀. wà á sáàrò sàlàfíyà àbórípa àwọn ẹni ìṣíwájú yóò máa sọ ìgbésẹ̀ wọn ní títẹ̀ ẹ̀sẹ̀lé kò fẹ́ mọ ibi tọ́lọ́ ti wá tó láti rí ilẹ̀ òtọ́ náà wọ́n máa tẹ̀lé ẹni rẹ̀ tọ́lọ́ fọ́ọ̀nù àti wọ́n رحمه ولا راحة للمسلم إلا بالأخذ بالحق ẹ wá gbọ́ mùsùlùmí ò tí ì láyà ti balẹ̀ àyàfi kó ń gbòótọ́ o fẹ́ẹ́ tó bá gbòótọ́ tó gbà ń díyà jẹra rẹ̀ ni lórí ọ̀rọ̀ bá tó tó sọ yóò tún jẹ́ abẹ́rẹ́ sí pé òótọ́ mọ̀ ní kíní kódà bó mọ̀ òótọ́ kíní bí òfin hàn síta kó ń gbà àtàkójà apá ẹ̀mú mọ̀ rò pé níta àfa mi ń sọ òtọ́ ẹ̀rọ kí ni abákíndé ti sọ yòówù gán mọ̀ ní kọ̀ọ̀rọ̀ ara rẹ̀ pé òtọ́ lòún takò bí àwọn yẹ̀wùdí àti nàkọ́lá àwọn ọ̀gá wọn ni tọ́lọ̀ ń sọ fún àwọn tó yàtì fún náà wú káwọn yàtì fún náà lábẹ́ náà àwọn ọmọ ẹ̀sìn yẹn ń mọ̀ jíṣẹ́ gẹ́gẹ́ bí lọ́mọ ọmọ ṣùgbọ́n tó bá lórí stéèjì tán kí náà mọ̀ sọ nǹkan mìíràn máa sọ àwọn mọ́tì máa ń tàdáńkátà wọn ṣùgbọ́n àti wọn tàdáńkátà mọ̀ lábẹ́ ló pé àwọn ń tàn wọn ni ìrẹ́ ní òní láyà tó balẹ̀ ẹ̀rẹ́ ní omi tó bá ló ń bá islam bẹ́ẹ̀ náà wọ̀ ìwé ní láti di ọdún mẹ́jọ ló ń dín kankan àkùrá nílé fún bá tún yóò kẹ́ dísáìnì yóò kẹ́lẹ́ ní kọ́kàn lè wà balẹ̀ olóògbé ni òun gba ìgbà yẹn wà fún náà ní kẹ́sọ̀ tó fẹ́ tó wò dodo wàhálà tí mo ṣẹlẹ̀ sí lọ́fẹ̀ kéde kékeré ẹni tí ó sì ti gbà tó ń gbà pé kéde òdodo ẹ̀rìn tiẹ̀ kéré tiẹ̀ ń tó mọ̀ yóò mọ̀ já lọ́kàn tiẹ̀ tó mọ̀ ń takò yìí bẹ́ẹ̀ mọ̀ lórí káyọ̀ fún akẹ́kẹ́ ẹ̀yìn afọ́ ẹ̀gbọ́ báyìí lọ́sí ẹ̀ mọ̀jà wọn tó jáde lọ́nà ń pa ó sì mọ̀ pé ó tọ́ ni ìrẹ́ bẹ́ẹ̀ pé yóò rojú oorun ni yóò mọ̀ já lọ́kàn kọ́lé ẹ̀ ń dààmú ara rẹ̀ sí nítorí pé tó náà sọ sọ̀tàn ìbílẹ̀ tí ò fẹ́ gbà torí nǹkan tó ń fẹ́ lọ́kàn ara tiẹ̀ àìpọ́n tó ń tẹ̀lé tó ń bàbà ara rẹ̀ kó ń lù sí wọn. àbí kátàkárà kan ti ń rí ẹlòmíì ní kátàkárà wọn pé tó ń ṣe ò dáa gbogbo tó máa ń ṣe nǹkan níbi kátàkárà rẹ̀ kí lè rò tó mọ̀ ẹ́ ẹ̀gbọ́n mọ̀ ẹ́ ni yóò mọ̀ fòun ọkùnrin níbalẹ̀ nítorí tọ́lọ́kọ́bọ̀ tọ́lọ́ àti kílódé ọ̀fún gbòdodo kọjá ń bí díò dá. ẹni sàwọn àkáàlù láwù àwọn àlè ẹni ibi ìgbòdodo lọkàn yóò ti balẹ̀ wọ́n ẹ̀ kó dodo njẹ́ ó pé fún ọ rẹ̀ ní àbí tí ó lè fi ní tí ò ní pé fún ọ rẹ̀. wà ìyá kàyà mùsùlùmí bàbá ní ó rẹ̀ mùsùlùmí kọ́jìnà sí àǹfààfà àmàlàmọ́ àmìlì hàbì lòbó wájìbì hàwà kọ́ mọ́mọ́ fìfẹ́ ẹnu bálánà ànábì lò fìfẹ́ ẹnu ọ̀tẹ̀lẹ̀ sánẹ́bí mú wá ṣùgbọ́n ẹ̀fẹ́ ẹnu lọ fi ń bá lò tó bá fífẹ́ ẹgbẹ́ lọ mú tó bá takò fẹ́mẹ́ ọ̀ nínú bàbá ní odò ọwọ́ rẹ̀ kọ́ mọ́ fìfẹ́ ìlànà ànábì lò pàtẹ́kìbá lọ́lọ́ akọ lẹ́bi ìlàkà àwọn òdodo tó bá fẹ́ fún ẹnìkan lọ́mọ wa gbá mú pàtẹ́rì fúdù ìdá káàdì àlẹ́ yìí ṣùgbọ́n tí òdodo yẹn ò bá fẹ́ fún ẹ ọgbàdà lọ. فهذا حال من يتبع هواه ويسخط مولاه bàbá nílànà àwọn tó jẹ́ pé ń tẹ̀lé fẹ́ẹ́ lórí ń tẹ́ra wọn lọ́rùn wọ́n sì bí ọlọ́run bá wọn nínú tó tẹ́ ń bí ọlọ́run bá nínú wọ́n mọ ní tọ́lọ́run bá wí wọ́n mọ tó fi lójúṣe ṣùgbọ́n àwọn ní àlè ń ta afẹ́ ṣe ṣùgbọ́n tó wá pọ́nì ni pé tí ó bá sọ ń ta kò ní sọ pé dá òdodo mọ̀ irúgbó ni ó ti kò tẹ́lẹ̀ ó bá tún mọ́ sọ àwọn èèyàn lò ntí o fi ń di ọlọ́run balẹ̀ ní inú nù owó dọ́wọ́ kálukú wa kí á gbìyànjú hmm, láti dúró ti òdodo ká gbìyànjú láti dúró ti òdodo gbogbo tí òdodo bá bá wà ká lè mọ ìṣàdúrà fọlọ́kọ̀ ti tẹ̀lé òdodo ní fún wa lórí tá a bá rí òtítọ́ tí alẹ́gbẹ̀gbẹ̀ ni alẹ́tẹ̀lẹ́ eléyìí ni àkọ́kọ́ nínú tí a ṣàǹfààní fún àwọn ìṣẹ́ra nǹkan méjì ni àkórí bàbá ẹni pé àwọn ẹni ìṣíwájú wa yẹ̀dùrú náà máa lè hàtí haifu dàrọ̀ máa máa yí bíi tó tùrú bá ti gẹ́ni tó bá ti sàwá kánà láhù áwọ̀ àlẹ́ yìí ó fẹ́ fọwọ́ nàbí àbíkó fẹ́ fọwọ́ gbanugbanu tó lè fàá ṣe ni o káwọn olùkọ́ nàkà ń tẹ̀gbẹ́ nàkà ń tẹ̀gbẹ́ nípa wíyẹ pé ìlànà tá a lẹ́nu ń tẹ̀lé súnmọ́ kó máa jọ bí ẹgbẹ́ náà ọmọ àwọn. ẹlẹ́ẹ̀kejì làkọ́ lọ́rọ̀ tí a bá ní alùsùn náà ti wà ní jàmọ́ àti aláwùjọ àkà alùsùn náà àwọn ẹlẹ́mọ òun tọ́jú fún gbogbo ọ̀tọ̀ wáyé gbogbo ọ̀tọ̀rọ̀ alamu bil haq àwọn náà mọ̀ tó di wà arhamu bil khalq àwọn ẹ̀dẹ̀ náà ṣàánú àwọn èèyàn jù ọ̀rọ̀ pàtàkì lọ́rọ̀ yìí alùsùn náà mọ̀ tọ́ ẹ̀dẹ̀ náà ṣàánú àwọn èèyàn jù ṣùgbọ́n láwùjọ tó bá ní káyọ̀ máa tọ́ka àwọn ẹni bí láwùjọ tí wà yìí o sáná máa tọ́ka bí alùsùn àwọn ẹni bí àwọn tó ń gbé wọn tako yẹn ṣùgbọ́n ẹni tó ń tọ́ fẹ́ já mọ́ lẹ́nu tó ń ṣe kíni tó fi wọ ọ́ ìjọpọ̀ ẹni òun lẹ́ni bẹ́ẹ̀ nìgbè sí àwọn oníbìrì à pàápàá jẹ́ tó mú ọdọ́ tí ó sọ. alùpùpù náà ẹ̀tọ́ mú ọdọ́ ni wọ́n torí pé ìlànà wọn ó dúró lórí ìmọ̀ ni. ìyẹn tó bẹ̀ sáà tuntun wáyé fìdí ọ̀rọ̀ múlẹ̀ tó dúró di súnà dáadáa o yóò mọ̀ ju wá pẹ̀lú kíni pẹ̀lẹ́rì. àwọn tó èso ní súnà pẹ̀lú fẹ́ẹ́nu pẹ̀lú lòdì pẹ̀lú rújú ẹlẹ́wọ̀n kan sọ pé láti lè ní kí ní ò ta ọ̀rọ̀ mọ́lù ní ẹ̀ fọ́nsì ẹ̀yẹ tó ní àwọn ti mọ́lù dì ẹ̀dìkan náà apá akọ̀rọ̀ ń pa hm? ó kọ̀rọ̀ ń pa mọ́lù dì lórí Facebook ẹni tí ò bá mi ẹ mẹ́sẹ̀ àfọ̀n ọ̀rọ̀ ni ọ́díò nígbà tẹ́lẹ̀ kó máa kọ́mẹ́ǹtì nínú àwọn onífẹ̀ẹ́nu ó ní alùsùnà lá ó ní mọ́lùdì alìtìfàlù bìlì mọ́lùdì nàbàwì ó ní ìmọ̀ ṣe ayẹyẹ ọjọ́ àbí ànábì láyà ṣáájú ilà àdẹ̀lílé sọ̀hìn ilà àdìsí sọ̀hìn ó ní kò ní ìdí àdìsí sọ̀hìn wàyí nà yà ṣáájú ilà kọ́líbí sẹ̀lẹ̀ fọ́kẹ́ ìjọba ti ṣé ọkẹ láti dá gbogbo ìfẹlẹ rí ni ọkẹ láti mọ akéde kálukú bá sábà kan sábẹ ọkàn mọ òṣìṣẹ́ àdégbé wọn dún kínní ìwé ẹ̀sìn pẹ̀lú àní ẹ̀kọ́ kan wá sí mọ́ abẹ́lágbá ilé ẹ̀sìn yóò sínú ẹ̀sìn mo mọ̀ ṣùgbọ́n ẹ̀mọ̀ àní ẹ̀mí ta ló yẹ ìlànà àwọn ẹni tún fi ń pẹ́ àdáta lè kọ́ níbi àrọ́ bì í ọkàn mi dé kínní ìgbà tó ń sọ̀rọ̀ nǹkan ọlọ́mọba mi ntọ́kàn rẹ̀ bá ti sọ ó sì di ẹ̀sìn náà lọ. wọ́n ní àkọ́dúnmọ́ni àwòrán àhàlà tó nà tí wọ́n jẹ̀mọ́ àti wìrásàtà rọ̀tọ́lẹ̀ rọ̀sánná wìrásàtà àmà ẹ̀rì àbáni ọlọ́run ti gún fáwọn onísúnà ẹ̀rì ọlọ́run ti tọrẹ fáwọn onísúnà ìjọgbó àmẹ́bí fàmínìhà wìrátàtò rahmatí ànàbọ̀wà inú táwọn ìdúró ẹ̀dógún lára ànẹ́bì ni àánú sánẹ́bì ni tọ́lọ̀ ń fi ròyìn rẹ̀ pé wàmọ́ àrùkàlìmẹ́ẹ́ká ńlá rahmatí lè àlàyé ìlànà yóò jẹ́ kẹ̀kẹ́ ju àánú lọ àánú olúwo gbogbo Aya yìí gba ẹnu àwọn èèyàn tọ́hún àwọn tẹ́lẹ̀ kẹ́yìn sáré ni wọn ará mọ́kà nìkan àánú gbogbo ayé lànà ni ẹlòmíì wọn pé ọlọ́run tó sànú ẹran kalẹ̀ wọn ṣe òun ọlọ́run ti sànú rẹ̀ torí pé nínú ẹ̀kọ́ náà wà fún wa kí náà pé àánú múra síra rẹ̀ lọ́dà rẹ̀ àánú wà wẹ̀rẹ̀ àbàtúlẹ̀ ẹ̀yìn bìlá bákan náà tó jogún ìmọ̀ ń pọ̀ ọlọ́run fanabi ni wa àbìdílì ìmọ̀ ń pa ẹ̀sìn ọlọ́run àbẹ̀rọ̀ sóòlì wàbẹ̀rọ̀ sóòlì ìmọ̀ ń pa àwọn òbíṣẹ́ wàbẹ̀rọ̀ kó kẹ̀ẹ́dá àdìsí ìmọ̀ ń pa ewu àwọn ẹ̀dá àwọn muhakuku làfà ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àyàbí ni wà ọ̀mọdé. wọ́n ní ẹjẹ́ kàlífà nẹ́bí òye ká lọ pẹ̀lẹ́ nǹkan bẹ́ẹ̀ ti sáré lọ àwọn alùsùn náà lọ. sọ́ọ̀ tó ní sáré mi ṣe tán kẹ́yìn sílé mi láàpọ̀ mi yé ní ẹni tó ṣe ojú náà débi mi. àwọn onímìíríà náà jọ bá síbi. ìbí ọmọ lọ́tọ́ àdébí òsì nǹkan yìí o àwọn ti ń ṣe àwọn àwọn kóòtù àlẹ́ lórí àmọ́rú wọ́n rẹ́ fàtọ́lá àmì àwọn àfa àlẹ́ jogún àwọn àlẹ́ yìí. àwọn yẹn pé o je tí ó mu ni wọn káàkiri kò sí tí ò lè fẹsẹ̀ rẹ̀ sí nítorí tó fẹ́ jẹ. àlejò apáyé àdìsí yẹn pé ayélujára àǹdìyà àwọn ànábì ọ̀nà táwọn ìwà àríkú dènà lọ́wọ́ àlàdé àmọ́ kí ẹni kó dogun wà ayélujára máa wà rọ́pò lẹ́yìn kí gbogbo ẹni wọn kó tà dídì ilé ìlú kí àwọn náà dojú ànábi sáàrí kó dún ní mọ mẹsìn ìmọ kọlà lọ kọlà rasul wàhálà ara àti àlàkídà pàápàá jùlọ tó dé àkórí gbogbo ẹ̀ ọ̀rọ̀ àkídà tí wọn kó tì ọ pé àdìsí àwọn náà dojú ànábi irọ́ ní pa. torí pé àwọn ànábi ọlọ́run owó kọ́lá jogún lára wọn kọ́dọ̀ àwọn ò lè jogún wọn nínú àwọn ẹ̀sà àwọn ẹni kó wọn jogún àwọn ànábì ànábì ni wọ́n fara kìnnà kò sọ́dà pọ̀ ìta ànábì ọlọ́run bá fi ilẹ̀ sọ́dà pọ̀ yìí ilé mi gbẹ̀gbẹ̀ wọ́n bá ní àjogún ànábì kí lẹ́yìn gbà nínú kan jogún lára wọn ìmọ̀ ẹni ṣùgbọ́n owó ni ṣe ilé ní asọ̀nù ẹ̀jọ̀gbẹ́. wọ́n ní àti àlẹ́ náà jogún ànábì ni àwọn àrùn sunnah wal jamaa الإمام ابن تيمية أخبر كنا هو شر الأصفهانية أنا وقفت على سنة المتابعين للرسول صلى الله عليه وسلم أني أوعى سنة لا نجي فإنهم يتبعون الحق أو ننتلون ويفهمون من خالفهم الاجتهاد حيث أخبر الله ورسوله كيف تقول؟ إيه. كيف تقول؟ <coughs> tó bá jẹ́ ẹni tó lẹ́sìt ní wọ́n kò lẹ́sìt àti ní tó ṣe dá o oníbi dí àpò ẹni tó sọ yìí tó bá ń wọ́n kò lẹ́sìt. wàhálà olùbílà yẹ tẹ̀lé ó yẹ bí àtàǹbá àpìlà ṣùgbọ́n alùbídí àti wọn ìtẹ́ wọn sọ ẹmọ owó kò lẹ́rìí ìtẹ́ àlùsùn náà sọ ó lẹ́rìí àwọn tó ta kan gbà mí ẹni káfárà rẹ̀ ẹni pèsè pé rẹ̀ o lè ní bóyá orúmọ lójú pàtó ẹ̀kẹ́kọ̀ọ́ ló ní kíni òní bídíà ṣùgbọ́n àlù bídíà ti àwọn ògbé bídíà bá tẹ́lá nkí ò dá lẹ̀ kò tẹ́ tó kẹ́tọ́rọ̀ yẹn bá tẹ́lá gbogbo bídíà náà ní òní kíni yóò dá bá tẹ́lá kẹ́tọ́rọ̀ yẹn kẹ́tọ́ fi kàn pàtí ni ọ̀yìnkà fìrúwé rẹ̀ máa ń ka aláfàwọn fi ha ẹni wàá sọ ẹsẹ bídíà kí làwọn máa sọ ọmọ pé ìlànà tó gbélé ìlànà kìíní dìde à ẹni tí ó tẹ̀lé ń kọ́ ẹni ẹni tí ó bá ti lò lànà àwọn mọ́ẹ̀dì gbogbo yẹn kékeré o kékeré alùpùpù náà dúró tó lódó àwọn kàwáríjì wà tẹ̀lé kí alùpùpù náà máa sọ fún wọn alùpùpù náà nítorí ẹ̀kọ́ kan ní kékeré wọ́n sànù wọn ọkùnrin kékeré o wà á máa ṣe rọ́dùn mi wá wá bá ń yà lórí àlùtẹ̀ wà gbá alùpùpù náà àánú wo ló tó yìí jẹmọ́. alimami bolo sẹni agbọnu tí ra mi mi ni hali sunna ẹni hali sunna àwọn hali sunna yattabi'una al-haqqa bi rabbihim alladhi ja'a bihi rasul sallallahu alaihi wasallam wọn ní wọn a máa tẹ̀lé òdodo tó wá látọ̀dọ̀ náà ọba wọn tó fi rẹ́ta ní ìjíṣẹ́ rẹ̀. balùwẹ̀ alámbẹ̀lẹ̀ hàk wà á rẹ̀ wọ́n ní àwọn ni wọ́n mú òun fojú àrẹ́lẹ́sìn sàánú àwọn ènìyàn ẹbọ́n náà tẹ̀rọ yìí wọn kámọ̀ sọ́fà lọ bí i àlùmùsùlùmí ẹ̀kọ́ òde ẹbọ́n náà tẹ̀rọ yìí àwọn mùsùlùmí pé kóńtò káyọ̀ ọmọ tí ó kẹ̀lẹ́jà tó yẹn náà ẹlẹ́dà ìdílé náà àwọn ẹ̀dá tọ́lọ̀ tó mú wáyé fáwọn ìjọ àdẹ́bí ló dájú. àlẹ́ àkọ́tà Abu Hurairah radiyallahu anhu àbókí ìdàtọ̀ pé ní kóńtò khairan náà sì lè náà ṣe àní súnà ní àwọn èèyàn tó dáa tó dáa fáwọn èèyàn. wà á lè súnà tó nà kọ́ ọ̀ wá súnà mùsùlùmí ẹ máa ní ẹ̀ṣà nínú àwọn mùsùlùmí á lè súnà yìí wà á mú khairan náà lè náà àná dáa di fáwọn èèyàn. ẹ̀ àlè náà ń bú sẹ́mi á púpọ̀ náà kíra àwọn mìíràn tó yẹ kó tì àrọ́dọ̀ alálẹ́bákiri alimami bùn sẹ́yìn àti wọn bẹ̀fẹ̀ wà àyímọ̀ tó sọ̀nù náà ti wà jàmáà àwọn aṣíwájú ní àdùsùn náà jàmáà wà á lulẹ̀ ẹ̀lì wà ìmáàlì àwọn á lulẹ̀ ẹ̀lì àwọn àfọwọ́ni mímọ́ ẹ̀fẹ́ dúró ti ń tánà bí mú wa tuntun nígbàgbọ́ lórí ẹ̀ fíhìmùlẹ̀ ẹ̀lì wà làásù wà ráhùn ẹ̀rí mọ̀ lára wọn ẹ̀ẹ́dì déédéé lára wọn tí wọ́n bá sọ wọ́n dùn lórí déédéé bákan náà ẹ̀ẹ́dì kan ṣàánú àwọn ẹ̀ fàyà àmúnà làákọ̀ lẹ́dí yẹ̀kùn lónìí mi muwafikin ní sunnati salimina ìwé ìbíra gbogbo òótọ́ tí wọ́n lè dúró tì sẹ́fì dúró lórí súnà wọ́n mọ̀ gbogbo tí ó ṣe fún ọkùnrin bíi bídíà wọ́n mọ̀ wàyàdìlúnà alàmọ̀nà kárajà bíníà wàlàwọ̀tọ̀ lánàá ẹni tí ò bá wá dúró lórí súnà alùsùnà wà fi dédé bá lò àwọn tí mò ń tọ́ ilé mọ̀tọ́ wà lára wọn lò ádìlú wa ń kọ́ àwọn ẹni tí ò dúró lórí òtọ́ lẹ́ni alùsùnà wà fi fi dédé bá lò irú kàwárí tí ò sí lórí òtọ́ alùsùnà wà ní àkùrọ̀ ń kébèrè o ṣùgbọ́n ìlànà ẹgbẹ́ ní ẹgbẹ́ ọ̀dà. wà láwùjọ lánàá kúrò àbọ̀nà yẹn sàbòsí fún wọn. àwọn gbàdá ń gbẹ́nà ní gbogbo àyè lọ́dọ̀ wọn wa kékeré. táwọn bá sọ̀rọ̀ wọn kọ́ àwọn ni wọn. ìwọ tí ò gbádùn wọn wọn. tòun ti ṣe àwùjọ nídìí ló máa ń sáà bọ̀tá bá níbi ìrún fún wọn. wọ́n ní àjẹ́ àjẹ́ fún wọn. Èrè bàtà ti máa ti èèmọ̀ níbi ọ̀rọ̀ ẹlòmíì láwùjọ tí òun mọ̀ táwọn nínú ẹ̀dọ́ lé. Ẹ̀yin tẹ́ pé yẹn tẹ̀lé rí. Ìwọ́n mọ̀ náà ṣe mọ́tò ọkùnrin kan gbọ́dọ̀ pé ẹ̀yin tẹ́ mọ̀ fún mi yẹn tẹ̀lé rí. Ẹ̀yin rẹ̀ náà lọ́jọ́ sálámà Ṣé ó kọ́ kékeré lọ́dún lẹ́gí ni? Tó ti kírun lẹ́yìn ẹ̀. ẹ wá lẹ́sẹ̀ tó da àlẹ́sẹ̀ tó da ẹ wá lẹ́sẹ̀ tó da àlẹ́ tó da ní àdínà tó ti àlẹ́ tó fi dé dé bá yín lò. kama kọ́lá tààlà gẹ́gẹ́ bá ti wá pé ní kúnú kọ̀wá mínàlélá ṣùgbọ́n àgbèlè ẹbú déédéé lórí tọ́lọ́ tẹ́bà jẹ́ ìtọ́rọ̀ tẹ́dùn lórí nǹkan ẹ̀jẹ̀ kó jẹ́ pẹ̀lú déédéé ẹ̀jẹ̀ kó ẹyẹ tó pẹ̀lú fẹ́ẹ́nu. wàlá àdèjìrì máa ń nàkùn sànù àánú fọ́ọ̀mù àlà àlà àdínú. ẹ wọ́n jẹ́ kí fúrẹ́dì àwọn nìkan tún yín débi pé ẹ̀ lè tó tọ́. nígbà láyé ti fọ́pọ̀ àná lóde wọ́n wọ́n ti fi ń lọ pípù yẹn fún un. wọ́n bàbá bíbẹ̀ wọ àwọn òkú wọn ní kíni ìfìrìkẹ́ la bíbẹ̀ àtúntọ́ àtòrípa ayé tiwọn kálẹ̀dì ìfìrì ẹ̀ẹ́dọ́gbẹ̀rún pẹ̀lú gẹ̀rẹ́ bóyá lọ́wọ́ ara wa ni àtúntẹ̀ takò fún un lóko wọn kébìí ní kíni o àyíwá ìyẹn dídí ìyẹn ló pàdé pé nígbà tó gbàgbà tá a fẹ́ gbọ́ kọ́ ọ alẹ́ ló wá yọ ń ìtẹ́ èdè tuntun súná ẹ lè pè kẹ́kẹ́ àjọ pẹ̀lú níbi díà lò ṣùgbọ́n àwọn ìsọ pé kíni kékeré ni wọn dípò káwọn náà kékeré sára tó gbógun tì àwọn jàbàtà wíyà alùsùn náà máa kò tọ́ wọn àbúrò yẹn lọ́wọ́ ìdájọ́ ìdè ìlú àti ìlú náà nítorí tó ẹgbẹ́ ìta àwọn èèyàn kan kájọ kí ni kápá bẹ̀ fún wọn. báwo ni bídí àbá mọ ìlànà àlùfẹ́ àwọn èèyàn kan nífẹ̀ẹ́ wọn. pé pé báyìí kí bá bẹ́ẹ̀ ṣe wọ́n yẹ́wọ̀n yẹ̀wọ̀n àlùfẹ́ yóò lè kí ni yóò tó gbà wọ́n lẹ̀. irú ni àwọn kàwárí ti ṣe gbogbo àwọn yẹ̀wọ̀n yẹ̀wọ̀n irú ìjà wọn náà gbogbo gbogbo gbogbo ìdíwé pé bóyá bídíà tó ló ṣe ànígbà kó ṣe ṣùgbọ́n bàbá àwọn olùfẹ́ ń tọ́ òun lè lè amadu rẹ̀ èyí tó ń gbé ní tẹ́lẹ̀ àtúndísúnà àti ìjàbàtà ríà yóò kó wọn wọn pọ̀. àǹfààní ní èdè lu ẹ̀sẹ̀ dédé ó akọ̀rọ̀bù lè sàkóà dédé ló súnmọ́ ìpayọ̀ lọ. alùsùnà ọ̀yẹ̀ kàmúnà kàlùkọ́ wọn a máa sànú àwọn èèyàn fàyòrìdúnà láwọn olùkẹ́yìn wọn fẹ́ dáadáa fún wọn azọ́nà ẹ̀ma sọ pé ẹ̀rọ tàfíìdì dáwọn ọ̀lẹ́ gbọ́dọ̀ yẹn ti ń sọ̀rọ̀ tàfíìdì tẹ̀lé tán azọ́nà wọn sọ̀rọ̀ ẹbọ ṣùgbọ́n ẹni tá a fẹ́ dáadáa fún ibi ẹni tá a fẹ́ fún lágbo ni ní ọmọ kéde tá a fẹ́ fún lágbo kí ni ó yóò mọ̀ tó fẹ́ fún lágbo ní ọ̀tá rẹ̀ ẹ̀tọ́ wa gbé bígibígi ẹ̀rí tó fi túwìtì sí ice cream táwọn ọmọ gbogbo ẹ̀kọ́ lórí òní ní ọ̀rẹ́ rẹ̀. alùpùpù rẹ̀ fàánù ẹ̀yẹ ni adáparọ́ fún yẹn lọ́lẹ́ fún yín jẹ̀díjẹ̀dí tí ó pa yín. akọ̀wé àwọn ibi yóò mọ̀ dùn èyí ni wàá fàtí ọdún gbogbo ẹ̀ wáyé gbogbo ẹ̀ ló dùn yín gbogbo ẹ̀ kẹ́ni ẹ̀ máa ń takò. alùpùpù ọ̀tá kò yín wọ́n fẹ́ dáadáa fún yín. wàá lù lákẹ́lẹ́ ọ̀nà ẹgbẹ̀rún alùsùn rẹ̀ bí nílẹ̀ wàlẹ̀ ẹ̀yìn àti lọ. ọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́tẹ́lá ti gbé bálẹ̀ ti kírun ní ìlànà àdẹ́bí ni ẹnìkan ọlọ́mọ ọmọ tàdá fún yóò mọ fún ilógun jọ́mẹ́jọ mẹ́jọ ni èyí tó fún ilógun lẹ́wà ṣe kí ni ẹ láìpẹ́ òye pẹ́pọ̀ ní gbé ní lọ. ìgbẹ́ni tó bá yẹ tó tọ́ àyẹ̀rò padà fàlìbà àkọ̀bù òhún ọ̀bá ìyanu kápọ̀ àwọn sábà tó bá dé yàgẹ̀ àbọ̀tọ̀ àtìṣe yẹn fún wàjá àlà àbí àǹtẹ̀ mọ̀ ìbá ìbá ìbúdé wàtúrù màbá ònílẹ̀ ṣe ni káàna kọ́dù bìdálì bàyà àlàlá wàrà màtàlkàlì ìtàn gbà lérò ni pé ká fi òótọ́ nílẹ̀ kábídé ni ọ̀tọ̀ rẹ̀ ká sànú wọn wàlà amọ̀rọ̀ bìlì màálù ká pàṣẹ dáadáa wàláàlá àyẹ̀mọ́ká kakọ́ bàjẹ́. wàá kó lè fi lòkó lóhùn nìlá ìtọ́jú tó ń gbà lérò pé kẹ́sì ni kó lè gbàlẹ̀ òtítọ́ yìí ó fi wo ni pé àjàǹkanrú ni wọ́n yẹ́nà náà ti jẹ́ gẹ̀rí àgbọ̀ràbà àjòjì láwùjọ olùkọ́ yóò fẹ́ ẹni tí máa ń tòótọ́ táwọn sọ́dọ̀ bẹ̀rẹ̀ pé kẹ́sì فأن تكون كلمة الله هي العليا bákan náà tó yẹ kọ́rọ̀ ọlọ́run lóde ní lóde káàsì tó dáa lóde lóde lọ́gbọ́n. àyẹ̀wò gbọ́dọ̀ tẹ́lẹ̀ yàrá yìí ní ẹ̀rọ bàbá yìí ẹ̀rọ tẹ́lẹ̀ sọ tipẹ́tipẹ́ ẹ̀ pé nǹkan súnà ní bàbá àlèmọ́ gbọ́dọ̀ tẹ́lẹ̀ yàrá fún ọ̀tọ̀ bàbá yìí. náà tó ń bẹ̀rẹ̀ ló bàtà wọn pé àfàbà ìdúró ṣinṣin wà ní ìfẹ̀kọ́rọ̀ ìfẹsẹ̀ nílẹ̀ gbẹ́ngbẹ́ng fi alìlẹ̀ hadith wàtúnnà sáwọn lọ́dọ̀ àwọn àyìn àti ìfẹ́ àlùsùnnà àmọ́ rí ní àbíàpọ̀ àbíàpọ̀ àbíàpọ̀ ẹ̀mẹ́ta àbátọ́ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ mọ́wà ilẹ̀ alìlẹ̀ kàlámù àlùfáàlùfáà ìlọ́pọ̀ ìlọ́pọ̀ rẹ̀ lẹ́rìí tó fi dọ́gbù táwọn tání o ní ìfifánífàfà ìfirò orí gbọ́rọ̀ ẹ̀sùn alùsùnnà tó wá ti rẹ́rìí o lè dọ́gbù láti gbà ọ̀dọ́ rẹ̀ dé ẹtí rí ìròrí gbẹ́sẹ̀ tẹ bá bá mílíọ̀nù yẹn tó bá mú mi nígbẹ́ lọ́la torí pé ìròrí ní ń tẹ̀lé lẹ́ẹ̀kí káyà náà fi mọ̀ ẹ̀sẹ̀ tá a bá ṣe a máa fi ìròrí gbé gbogbo ìròrí rẹ ó lè ló dalé èkó lè ní kàn dámọ́ ní ọ̀la lọ́nà balẹ̀ ní láàpá tó ń náà gidi kó máa fò káàkiri ẹlòmídìí lórí nínú ìlànà tó gbé lè tọ́ mẹ́ta wò níbẹ̀ náà bẹ̀ kọ́ òyìnbó àbátà láti lọ́dún dání wọ́n tó padà bọ́ọ̀rẹ̀ débi àwọn oníkíní àwọn alánìká à ń jáde káàkiri wọ́n tó padà bọ́ọ̀rẹ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ìwádìí mùsùlùmí ó tún kò sí kò sí di láti ọ̀tọ̀ ó tòrò kẹ́ ẹ̀rá fàásùn náà kó dúró dédé kó dúró dédé kó wá padà bẹ onílẹ̀ jáde kó dúró dédé kó lè padà di kíní àwọn tó bí lópẹ́ ìtìkọ̀rọ̀ ìdúró dédé wọn bẹ̀ fún wọn torí pé ń tọ́jú ẹ ń mọ̀ ẹ́ dáadáa kẹ́tọ́ dún ìlànà ìsọfẹ́sì kọ̀ọ̀kan rẹ̀ ká dúró déédéé ká jẹ́ pé ìmọ̀ láti fi sábà ṣe ṣé tó bá dùn ẹ̀jẹ̀ tó lẹ́sẹ̀ wa lẹ̀ fẹ́ kọ́ wà lọ́dọ̀ àwọn èèyàn tó lọ mí ṣe tó bá lọ padà dáwà yóò àfẹ́sẹ̀ o mẹ́rin kan ní bẹ́ẹ̀ ṣí lójú tẹ́lẹ̀ ọba david ní ọ̀nà ọ̀gbọ́n tó ń sọ yé wọ́n bá dànù mẹ́ lọ́wọ́ ọ̀lẹ́ ní ìfikọ́rọ́ ọ̀kọ́kọ́ lórí ti ọ̀ṣẹ́ àyọ̀pẹ́ súnmẹ́ta ń ṣe kágbéyẹ̀dú kó jẹ́ pé mọ̀ láàrín ṣe bákẹ́rẹ́ káwọn ẹ̀jẹ̀ tó ṣàánú yẹn káwa gbọ́ àánú yìí dáadáa gẹ́gẹ́ bọ́lá ti rọ̀yìn àwọn sàhábà muhammadu rasulullah ọ̀lẹ́sìnà náà wà ṣìdá lọ́dọ̀ ọ̀fà rọ̀hàmọ́ ọ̀bẹ ìyọ̀wò ọ̀sà bá ń sàlọ̀ ara wọn ká gbọ́ àánú yìí àánú rẹ̀ pé ká fẹ́ dáadáa oríire fáwọn èèyàn àtànù wọn ọdún dáadáa kọ kò mọ́tì èrè ìlànà ìbálòpọ̀ bá mú lọ mo fẹ́ kọ́rọ̀ nǹkan mí ni alẹ́ pẹ̀lú ara àti bàbá rẹ̀ tó ṣe nǹkan tó bá lè ṣe nǹkan tó lọ́dún ní kí wọ́n mọ̀ ara àánú ni pé kọ́ pé pẹ̀lẹ́kọ̀ ìrọ́nà tó dára tàbí ìbéèrè tó bá rẹ̀ ni bẹ́ẹ̀ mú láti ṣàlàyé pàápàá ní ẹtọ́ tó jẹ́ àpá wọ́n parí lẹ́yìn ìpínlẹ̀ òkùnkùn. ẹni tá a fẹ́ pè yìí òun lè sọ wá lẹ́nu kó kàn wá lábùkù ṣùgbọ́n tó padà kọ́ wọn ni yóò rọ̀ pé ní ṣíkì kì í sàánù. kódà àwọn ọmọ padà níbi kan pé yóò mọ ìtìjú ẹ kí lè wọn tó fi tijú láti pàdé ẹ ó mọ pọ́ ń sàánù pé òun gan ló ń ṣe ara wọn àìwá sì mọ ti nǹkan ó ní mọ ìtìjú ẹ ká ní ilé ìpa mi sọ kí ní tòótọ́ títí tó lẹ̀ lórí pé pé pé yá àwọn ẹ̀ṣẹ̀ fídíà ẹ̀ṣẹ̀ fídíà ẹ̀ṣẹ̀ fídíà ẹ̀ṣẹ̀ fídíà bákan kèéde pàánù wọn pé tá rí wọn lórí àìdè akáde kí ni ká dákẹ́ ṣe sànú ẹ̀ ọ̀ sànú ẹ̀ o àbí bí ẹ bá rí yẹn lórí àìdè akọ́wájú òfìlẹ̀ kò sànú ẹ̀ báwọn. àlẹ́ yóò múlò sẹ́yìn bíyà náà afọ àwọn ọkọ ló tẹ̀lé ẹnu àfa kọ àrọ́dọ̀ alẹ́ bùkálẹ̀ nínú ìfẹ́lẹ̀ Islam ṣé àbá ọ̀gbìn ìfọ̀nà nìkírà wọn. wọ́n ní àwọn àdìsún wal jamaa wọ́n kì wá wẹ̀lẹ̀ ọmọ àwọn àlòkó tó di ọmọ yìí mú. sẹ́dúró ló ní bí ó di bí ọmọ wọn ni àwọn tó lè bẹ̀rẹ̀ jẹ́ lọ́sẹ̀kọ̀ òrukàn àbójútẹ̀ jáde kẹ́kẹ́ bá wọn rìn káàkiri làwọn nǹkan bá wọn bàjẹ́ àwọn ìbámu ẹni jíríkù táwọn lò kó ẹ̀sìn. gbogbo ẹ̀dá àwùjọ ẹ̀rí gbọ́ àbí yóò ní ẹ̀mí ìdíwájú tí ó sọ̀rọ̀ gbogbo àwùjọ tí ò dá láwùjọ tẹ́ bá tún rẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn àti oníwà tẹ́ máa bá a sọ báyìí ẹ̀ ṣé ni ẹ̀ náà bá ń tẹ̀lé àwọn jáde yóò padà wọn ṣẹ́gi ni. ìdí ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ fún un. àwọn awísùn náà ní òkó fún mẹ́sì ìlú pípa kàmlùsù yìí mìíràn ìgbéra ayé wọlé àwa. ó rí pé àwọn ṣe kúrò bíi àdáadáa lẹ̀ àti fẹ́ẹ́ lọ. فهن قوة المسلمين ونجمها الوهاج àwọn ní ẹ̀sà mùsùlùmí àwọn ìràwọ̀ ìsìláàmù tó ń tẹ́gbò nínú ìlànà àhá mùrùsìlùm lèhẹ́fẹ̀dé àwòrọ̀sìlùm mùrùsìlùm yẹ pé àwọn àfáà onísúnà àwọn ẹnẹ́dúró wọ́n gbéra wọn lẹ̀ láti mọ fẹ́ẹ̀sì yìí wàṣẹ̀rà fáfilmi àwa àlùkàlìfì ọ̀ṣàwà tìǹbù àwọn náà ń sọ kúrò bí ìfẹ́ ẹnu àwọn olùyapẹ́ ẹ̀sìn àwọn onífẹ́ ẹnu àwọn yẹ pé ojú kòkòrò ìfẹ́ jẹ àwọn wọn lè fi bẹ̀rẹ̀ tó ní súnmí ní ìtakò ẹni tí fẹ́ẹ̀ tó jẹ́ mi ara ìbẹ̀bí ni ọ̀rọ̀ láàyè wọn. torí pé kan wọ́n tó gbogbo náà búra wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ kejì òun ẹ̀sìn yìí. tó bá dúró pé àníkíní agbọ́dọ̀ ẹ̀yìn ìlú wọn lò níta ẹ̀ kó má dẹ́rẹ́ kàdé máa sọ pé kò sí tó burú mẹ́ gbogbo yóò máa ṣe lọ́nà ni ẹ̀ ń ṣe náà ń ṣe náà ṣùgbọ́n wá àti yẹn rinlẹ̀ àwọn ẹ̀kọ́ fẹ́ ṣe kíni kúrú mẹ́. àdìgbògbò ọ̀kà ló pàtó pàtó táwọn yẹn ṣe alùsùn náà lọ́wọ́ fi sọ ẹ̀sìn ẹ̀rẹ́ sàlàyé súnà lọ́kọ̀ bí díà wá àti alùsùn náà gbọ́ kí ni jẹ́ súnà kí làgbọ́ yẹ súnà ìwòlówà mi bí díà ní ilẹ̀ ìwé pẹ́ pé mùkádàbù kìíní kan wá ní dẹ́fẹ́ tọ́bi wá àti ẹni àlùbídí atú wà fáàrù ha àtẹ́yẹ àti ìlùsánà. àkọlé ọ̀rọ̀ ni pé àwọn mùkádàbù bá ní kíní ẹgbẹ́ tó wà sọ̀rọ̀ ń pa bídíà àti ewu tó ní láwùjọ ẹgbọ́n rí. ní ilẹ̀ ìwé pẹ́ ní bídíà ẹgbẹ́ sọ̀rọ̀ pé àṣírí wàkátọ̀rù ẹbọ àníwáàrù àwọn àpẹẹrẹ wàkátọ̀rù àtẹwu tó ní ẹwà lọ́dọ̀ lé wí ọdọ̀ lé wí àkẹ́nà wa farajọ ní súnà tẹ kó pẹ̀lú náà náà bí sí wọn fẹ́ jẹ ayé ṣùgbọ́n lórúkọ tó lórúkọ tó lórúkọ leadership ní Islam Islam àti nìkan and politics ayiwa gbogbo dáná gbé wá níwájú mi láwùjọ tí ẹbọ ń ta lẹ́rẹ̀ rẹ̀ tí fídíò agbálẹ̀ tó gboko. àwọn wàá dẹ lójú táyọ̀ wọn bá àní educate wọn dà ilé iná ń dìpẹ́ndì ni Islam wọn kàn sùn kámẹ́rà ẹ̀ńtàn kankan mi ẹ̀ńtàn gbẹ́rẹ́ wàá fún wọn nílé kí ni wọn nílé bẹ́ẹ̀. ṣé problem tá a ní láwùjọ yìí ṣé kátàkárà ló pọ̀ jù mẹ́rin àbíjọ lórí ẹ̀rọ pírọ́blẹ́mù àìgbọ́kínníyé ẹgbẹ́ ti kí ni. ìyẹn ló lè pé ní àfàmù pé ẹni tó bá dúró lórí súnmọ́ láti mọ ìdìbẹ́ǹdì Islam jihadu nana ní gbẹgbẹ ní ìṣòro eléyìí láti gbọ́ pé láti mọ̀ pé àwọn àlùsùnà ọlọ́run sábà bí dídú ẹ̀sìn ẹ̀nẹ́dìfẹ́ǹdì ẹ̀sìn ẹgbẹ́rẹ́ àwọn láti sọ àwọn náà ń ṣàánú àwọn èèyàn kódà báwọn èèyàn ní wọn pé àwọn náà ní kíní ló ṣàbùrú sáwọn. ṣùgbọ́n bá ti náà alamu náà ti lè hàkì àwọn náà máa kéré jù òdodo jù. wọ́n mọ̀ pé ẹni ìṣe láti fi sànú àwọn yẹn kánágbé ẹ̀mí kíló yìí wà lára wa. ìtakọ̀tọ̀ lákọ̀ọ́kọ́ ni pé kádó sòrò lóko omi tá bá ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé kádó sòrò lóko òdodo jù káwa náà gbìyànjú pé pé táwa sọ táwa ṣe ká ṣe pẹ̀lú mọ̀ bákan náà alùpùpù náà ní káná gbé ẹjọ́ láti ṣàánú ẹ̀yẹ láti pàrọ̀ ìsákèèsì kódà ṣàánú yẹn ló ń gba líle lọ́gbà náà ní wọ́n dọ́kọ̀ ọ̀pẹ́sẹ̀ fún yẹn tó bá ti sọ tó sọ kílẹ̀ tí wọ́n ti fún thank you sir ó sì lára ẹ̀ tó bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ òkú àdúgbò àmọ́jẹ ń bá àmọ́jẹ mọ́ ọ̀rọ̀ ah, ọdún ọ̀pẹ́ ti ṣe ilé wọn lẹ́sìn ó mọ̀ gba ní ẹ̀ka mi àbúlágbájá ẹ̀pẹ́ ní olùdáàlù sínú ẹ̀pẹ́ sàmúlẹ̀ ṣe ájúmù yẹn kẹ́yẹ ló dì ó lè ó lè ṣùgbọ́n ṣé torí yẹn ló ti lẹ́bi ṣe ni àbí torí kíni kó lè bára dúró déédéé náà pé ìyẹn ló ṣàǹfààní fún wọn kí káfọ́ òtútù fún ló ṣàǹfààní àánú gbà bí tútù mẹ́sì kápẹ́ líle ló gbà wọ́n ti kíni bá lò kíni bá lò láti fi ṣàánú ẹ̀ kọ́lọ́wọ́ sọ́nà wọ́n tààlà kó mu àbúrò kì í náà kí ọlọ́run kí ó pa lórí sún náà kí oṣù wa ní àyè sún náà gidi. tí ó lè gbèsè táyọ̀ ìsìlámù wa bí ìgbà wọn nílẹ̀ tí táwọn ènìyàn ti o